أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلاة الله وسلامه على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحابه ومن والاهم بإحسان إلى يوم الدين أما بعد إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته àdúgbò fún ọlọ́run ọba wa ọba tó ti rí pé òun nìkan náà ni gbogbo ọpẹ́ ló tọ́ sí àdúgbò pé lẹ́yìn tí a wá ní tẹ̀sí wa lọ́dún tó lọ ọlọ́run ọba yìí náà ló tún sàánú wa tó jẹ́ bí ìtọ́jú yìí náà tó tún bá wa láyé mélòó mélòó nínú àwọn tó ti rí pé àjọ ti gbogbo tọdún tó lọ yìí ni yálà wọ́n wà pẹ̀lú wa ní wọ́n ti bì í àbí wọ́n wà pẹ̀lú wa ápùlọ wàsáyé ẹ̀rìnlá ìyà social media ṣùgbọ́n irú ti ọdún ìbáyìí àwọn òbí láyé wọn àfihàn wọn àwọn tó gbé dúpẹ́ tara tó wa mọ́ ọlọ́ọ̀bá láàrin àwọn àfi ọlọ́ọ̀bá náà gbogbo àwọn tí wọ́n ti lọ tí wọ́n kúkú lè Islam ọlọ́ọ̀bá wa orí ti wọn ó bá wa kẹ́ wọn bá wa kẹ́ wọn àtàwọn àtàwa ẹnu ní ìmọ̀ tó yẹ kí a máa jọ́ sí wọ́n lẹ́yìn ọlọ́run ọba àlá. Bẹ́ẹ̀ náà, àtúnjẹ́ rí wípé ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀rù ọlọ́run ọba ni òjíṣẹ́ rẹ̀ náà ni. Ìkẹ́ ọlọ́run àti ọlá rẹ̀ kó máa bá ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam àtàwọn aráalé rẹ̀ àti àwọn sọ̀rọ̀ àgbà rẹ̀ àti gbogbo ẹni kọ̀ọ̀kan wá tí àárín ìlànà wa níbi òbí ọjọ́ ìgbésí àtìyáwà. Eléyìí ni àkọ́kọ́ tẹ̀síru wa ti ọdún ọdún 46 ní ìṣẹ̀lẹ̀ ní 2025 ọjọ́ kẹta oṣù kẹsàn-án ojú ọ̀run tó sì tún wá sí ọjọ́ kẹrin oṣù kẹsàn-án ọdún forty forty six ìjìlá ó wá sí ìdílé fourth of march ọjọ́ kẹrin oṣù kẹta ọdún twenty twenty five ní mọ́ṣáláṣí wa àyọ̀dé central mosque ní ìlú ọ̀làǹbẹ ní ogun kejì ní àti ọlọ́run ọba wa ọba tí wọ́n jẹ́ kí a tó ní bẹ̀rẹ̀ tẹ̀sí òṣìṣọ́ bíi òpin rẹ̀ náà àti àìmọye rẹ̀ láyé ọlọ́run tó fẹ́rẹ̀ wá sí fún wa. àtúntò ṣàdúrà fún gbogbo àwọn tọ́lọ̀ bá lè ní mùtàdìbòòlù àwọn tí wọ́n jẹ́ okùnfà tí masjid yìí tóbi jẹ́ masjid pẹ̀lú àtúndì àwọn àjùwà àtúnkọ́rí ọ̀pẹ́yẹmí àlàájì wa ṣáfihàn báyé ìgbà adédèjì bẹ́ẹ̀ náà wà ní àwọn àfáwà àgbà àti àgbòtọ́ Dawud Muhammad Abdulbari Albari abidjanullahu wa ọ̀hánù àti mọ̀ásátátó aláàmánà ní ìlú Ìwó abiola àwọn àfáwà ọlọ́run rẹ̀ tí wọ́n máa padà sí igbó bẹ́ẹ̀ náà ni wọ́n á sátákùn àmánà ọlọ́run ọba ò ní ló parẹ́ orúkọ ọrùn wọn àpadà sí igbó tí ó wà á mú wọn kéwì ọlọ́run náà ló ṣẹlẹ̀ sí wọn ẹ̀rọ sàdúrà fún àwọn òbí wa náà lọ́wọ́ àṣẹ kárámẹ́lì mùtọ́fà àbíkọ́ ọlọ́wọ́ ọ̀rọ̀ àti gbogbo àwọn ọmọ àmánà ọlọ́run ló ṣẹlẹ̀ wà á wá pẹ̀lú gbogbo wọn à ń jẹ́rìí pé kò sẹ́nu ní ìmọ̀ kí ẹ ká máa sì ẹ àbọ̀ náà ọ̀rọ̀ àmà. Tọ́lá tó ti lọ́rùn àbí ká gbọ́rọ̀ náà ọba yìí òun náà ló sí ẹ̀sìn olúwa. A ti tún ní pé mo ọmọ náà lọ́nà ọba yìí ń sọ àpò ìhàn kalẹ̀. Tó ká tó wá máa ka àpò ìhàn nínú oṣù ọmọdọ́nù. Bẹ́ẹ̀ náà ni ká máa ti dìrọ́ pa rẹ̀, ká máa kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ tí a ti lè tẹ̀sí olùkọ́án nínú iṣẹ́ olóore ní inú oṣù àwẹ̀ rọmọdán. àwọn àti ọlọ́run ilé ìta tó fẹ́ ti fún wa lọ́dún yìí àtẹ̀mí àtẹ̀yíṣẹ́ ń gbọ́ ọlọ́run tó yóò káfàánì dáadáa fún gbogbo wa láyé nígbà tí lọ́dọ̀ fún ìyá ìyá náà. gẹ́gẹ́ bí kàlẹ́ńdà ta ti tẹ̀lé tẹ́lẹ̀ àná lè ká bẹ̀rẹ̀ ṣùgbọ́n látara àwọn ìdíwọ́ kan kò lè wáyé lánàá wọ́n fi ní láì sàárà àbìbẹ̀rẹ̀ lónìí báyìí náà títí tí a fi parí rẹ̀ àbẹ̀lọ́ ọlọ́run dàbí ní ìdíwọ́ bẹ̀rẹ̀ máa. Ikú àtàlì máa àkórí tẹ̀sí òruwa ìtọ́jú yìí ilé ìtàpé ni ònìwánà alùhádọ́ra náà àlùyá tí ìtẹ̀wé náà ìyẹn ti pé níbi dojúkọ títí ìyànjú lójú ọ̀nà ọlọ́run. Bí a bá wo Islam láti bẹ̀rẹ̀ pẹpẹ débi tó dé yìí, tá a bá sì tó fẹ́ kó ibi tí ó wà yìí lọ, àbí ká sì gbé pẹ̀lú àbíhá ìtẹ̀lé ìlà. Àwọn tànà ìdí wọn ti nìyẹn tẹ́sì ìdí dúró ní ìlú Madina àti ìlú Maka bẹ́ẹ̀ náà ni wọ́n ti wọ́n ti gbìyànjú yẹn káàkiri gbogbo àgbáńlá yé débi tí Islam délé ní tá a bá wò lánàá sẹ́ni ìyàtọ̀ wà bẹ́ẹ̀ ìyàtọ̀ ni pé ibi tí Islam ò dé lánàá ó ti débẹ̀ lónìí bákan náà nínú ìyàtọ̀ ni pé ìsìláàmù táwọn ẹni kan náà òun wá dájú títà wá òní lọ. Tẹ̀lé pé ìtàdúgbọ́dọ̀ bá láti gbé náà nìyẹn. Social media ó tún ti jẹ́ títẹ̀ dáwà ó pẹ̀lú jù tẹ́sẹ̀ lọ. Àwọn ti tẹ́sẹ̀ individual dohan àwọn media tó ti kọjá bẹ́ẹ̀. Ó ti wá rí òun náà akọ́ fìdí òtẹ́lẹ̀ lánàá náà tó tó wá tẹ̀lẹ̀ lẹ́yìn náà ápùrọ̀ social media yìí náà ni. ìlú wọ́n jẹ́ pé ìwọ̀n gẹ́gẹ́ bí mùsùlùmí ó gbọ́dọ̀ gbàgbọ́ yé ibi wọ́n pè ní aljihan peterlila. àwọn tí a

wọ́n ti wọ́n ti kú ìtẹ̀ ìwọ̀nba ìtò ayọ́lẹ̀ tórótóró làwọn fẹ́ máa ṣe ní àjìhà wọ́n wá ń fún di áàdì nítumọ̀ míì àti ní àgbọ́yé míì láti lè gbé ìròyìn ẹgbẹ́ tí wọ́n yẹn wọlé. náà lábẹ́ ti pín ẹlẹ́ẹ̀kejì yẹn àwọn òṣèlú wá pẹ́ka àwọn tàbẹ́wò yẹn

mọ́ ọ̀rọ̀ àdìhà àdìdárúkọ ẹgbẹ́ ṣùgbọ́n gbà tí kálukú náà bá ń gbọ́ àwọn ọ̀rọ̀ yẹn lẹ́lẹ́gbẹ́jẹgbẹ́ kálukú máa ìwọ ni òun kó síbẹ̀. nínú agbègbèlẹ̀ kejì náà látún rí àwọn kan táwọn pé kò sí ìgbà pè ní àdìhà nìfẹ̀ẹ́ أو na بالأبيات أو بالسيوف pé kò sí ogun ọkọ́ kò sí ogun ìdàmá kò sí kékẹ́ ìdàmá àwọn yìí náà ààyẹ̀mí náà tún níyẹn nínú tí tẹ̀lé ìlà àwọn ìpínlẹ̀ ẹlẹ́ẹ̀kẹta òun náà wà ní àti ká ní àpòyí ẹlẹ́gbẹ̀ẹ́ lánàá ní ha wàhálà mọ̀kúrúmù akíkọ́sí àlùjìhà ilẹ̀ islam àpàdà wa sàlàyé yẹn náà fún wa kí ni àgbọ́yé pàápàá ìdí wọn pè ní àlùjìhàdù fi náà wà àníwá ọ̀hún àtàwọn ọ̀nà wo láti gbà fi ṣe sáà pè ní kí ni àlùjìhàdù. tó tó wá jẹ́ wípé tí èèyàn bá ti jẹ́ ni tó ń wà níta tí ò bá wá gbìyànjú láwọn tó kù náà tí a pẹ̀lú orúkọ tí ò dá àbáwọn tó bá mú ìkan náà bóyá pẹ̀lú ìta ò ó lé tí a máa àwọn náà ní orúkọ pé kí ni àwọn àkáàmù àwọn ìdájọ́ ẹ̀sìn lórí wọn. ọ̀nà wọn la lè gbà pé kéèkì áàdì gbogbo ló tẹ̀lé. ó ní àwọn ọmọ wa ní àwọn tí wọ́n kọ̀ fún wa pé kódà tó gún bá dé tá a gbọ́dọ̀ ṣe. àwọn àwọn mìíràn lè ní wọ́n máa pèpè tó lókùn nínú àwọn náà kódà wọ́n tún lè fi àwọn náà ní sínú àwọn àjàmọ́ àti pàápàá lọ́dẹ̀ wá ti sọ̀rọ̀ nípa pé kéèyàn lọ gbogbo di olórí olórí tí ò ní kẹ mọ́ tẹ̀sì kò ní ẹmọ́ gbáwẹ̀ kò ní ẹmọ́ kírun ó sì ń gbìyànjú ní sápá rẹ̀ kadé ìjẹ́ káwọ́ sọpá fẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ jà ṣé a máa pè ní àjẹ́ àdúgbò sáà ويكون جميع الجهاد في سبيل الله بل الخروج على الحكام يضرب بطلول من قلوبه àwọn ẹgbẹ́ kan wà tó lè pé slogan tí wọ́n ti ààrùn tí wọ́n yẹn gbogbo ìjà tí ò lójútù ìjà tí ò nídìí àwọn kan lọ sí alẹ̀ pé a rí nínú àwọn kan nínú àwọn àpá àwọn tí wọ́n ní kò sí tó burú nínú kéèyàn kọ́ níbi suicide bombing pé kan ṣe ìtọ́kàn kan ni pé kò sí láburú bẹ̀ wọ́n bá sọ pé wọ́n ti pé ẹgbẹ́ ló bá ti pé kó o gbé bọ́ọ̀lù tara tí wọ́n lọ para rẹ tí o fẹ́ pa àwọn èèyàn kan wọ́n ní ṣùgbọ́n tó bá ti tó o lọ́wọ́ àkókò fẹ́ fi fún rẹ rárá wọ́n ní ìyàn sọ. wọ́n fásitì wé nà ẹ̀ ń tètè bá wà ká ẹgbẹ́ wo ló ní ọtọ́rìtì láti sọ pé lọ para rẹ̀ kò sí wọ́n ní ọtọ́rìtì yẹn àwọn ọmọ pa wọn mùsùlùmí wọ́n fi wọn jọ sí fáìlì tí wọ́n fi pa wọn nínú wọn lè sá fún wa wọ́n ní àwọn àlèkò wọn náà tó pè ń muslim brotherhood wọ́n ká náà káàkiri èdè nàìjíríà nígbà tá a bá dé bíi àwọn tí wọ́n kó sí láti fi àjìháàdì yẹn níbẹ̀ yẹn lẹ́ẹ̀sì mọ̀ wọ́n dáadáa àwọn náà mọ̀ pálá burú làwọn wọn wá lè gbórúkọ yẹn lórí báyìí kí wọ́n mọ̀ ní pé ìjọba tí wọ́n lò wọ́n fúra káwọn wọn gbórúkọ yẹn dání ilé jẹ́ pẹ̀lú ìjọba ń fi ilẹ̀ lọ sílé ìwé ẹ̀ṣọ́ra pẹ̀lú àwọn fẹ́ẹ́ máa gbókòó sí fún wọn sọ fáwọn fẹ́ẹ́ fìdánilẹ́kọ̀ọ́ ẹ̀sìn wọ́n bá ti dọ́gbọ́n pè ní pé wá program dọ́gbọ́n wà nìkan ṣùgbọ́n wọ́n sọ fáwọn tẹ̀wájọ́ ń gbé ní hotel àbáwọn tẹ̀wájọ́ ń gbé nínú ilé wọ́n sọ fún wa o ti mọ̀ ní pé àwọn ẹgbẹ́ yẹn nìyẹn àwọn ọ̀nà tí wọ́n bá wọn pé ìdùnnú. sọ àwọn aláṣẹ́jú wà pẹ̀lú ọ̀rọ̀ àjẹhádì ní sẹ̀yìnlá àwọn ọ̀lẹ́ náà wà pẹ̀lú rẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn olùfẹ̀sìrì fóònù àwọn táwọn tẹ̀fẹ́ dojú rẹ̀ rú márùn ún lọ́wọ́ àwọn fẹ́ wọn péjì Islam pẹ̀lú rẹ̀ látara kálímà àlùjihad tẹ́ bá ti wà lọ gbogbo ìgbésí ayé tí wọn náà lè fi wọn lè ìpànìyàn òkú nínú tẹ̀yìn wa. àbí amẹ́ríkà ló fẹ́ ló fẹ́ wọlé ẹ̀ mọ́ pẹ̀lú tó ń tẹ̀lé láàrin Israel àti Palestine àbí tó ń tẹ̀lé nílá ìkìlọ́ fẹ́ sọ àbí ti Libya àbí ti Egypt ní ọkùn rẹ̀ àbí ti Tunisia àbí ti Sudan kódà wọ́n gbé ti Nàìjíríà yìí náà wọ́n mọ̀ wípé in táwọn plan kò ní lè tẹ̀lẹ̀ sí Nàìjíríà ni àánú ọlọ́run ọlọ́run ọ̀dún jẹ́ kí ó tẹ̀lẹ̀ ìwọ láti wá ìrì tó wà bí i gbogbo ara ní ìpínlẹ̀ pé ó àwọn zay us náà ló dá zay ìyẹ́lẹ̀ pé channel yẹn àwọn sọ fún àwọn ọ̀ràn yìí lọ́wọ́ channel yẹn ni wọ́n gbé owó tí wọ́n fi ń sọ̀pọ́ọ̀tì àwọn boko haram channel yẹn ni wọ́n ní wọ́n gbà gọ́ọ̀mẹ̀ntì wọn náà ti ní kan ìbẹ̀rẹ̀ sí èdè ẹ̀mí sí pẹ̀lú wọn ní kí wọ́n bẹ̀rẹ̀ kọ́ta wọ́n sì rá wọn white men pé àwọn ló wá ń dọ́pù owó dọ́là fún art currency àti weapons àti drugs wọn ibi yẹ́pù ìwọ̀n màyá mi torí àgbọ́yé ẹ̀sìn nípa ìjẹ́ àjìlábẹ́ pé ẹ̀wò yìí eléyìí tí kó pa ara mú ń ṣe àti isis ni àti iswap ni àti alìkúwánà lùsìmù ni ìpààyàn nípa ìfọ́náfọ́nso ni gbogbo ẹni tí wọ́n bá ti pa láyé wọ́n dáhùn ọjọ́ pé ní àjìyàmọ̀ nígbà tí wọ́n ti lórí ẹ̀sìn community suicide bombing àti àátáàkì gọ́ọ̀mẹ̀ntì kò wà justifiable pé ó yẹ kí wọ́n tètè nìyẹn tó gbogbo àwọn tí wọ́n pa àbáwọn tí ìjọba náà bá pa látara wọn wọ́n dáhùn ìjọ pé ìjà sí àmọ́. ìlú jẹ́ pé wọ́n wọ ẹgbẹ́kẹ́gbẹ́ ẹgbẹ́ tó ń lọ bá ẹgbẹ́ ìtọ́nà wíìrè ìdámẹ́jú wíìrè láti orí àwọn sọ̀rọ̀ pẹ̀lú ọlọ́run á ní wọn àwọn tó yẹ kó tèmi àti káyọ̀ àtọ̀mọ́nìyàn. tó ọjà wọ́n ti fún ní ìwọ̀n olóbìnrin sí i ẹ̀rù ká ní kí ó lè ẹ̀ lójú ìjàmbá tó àwọn òṣèlú yẹn wíwá ìfẹ́yìn apá kalẹ̀ káwọn ọmọ ní kí ó máa rìn káàkiri bí àwọn ó yẹ káwọn rìn káàkiri ni. Pẹ̀lú bàbá fi lélẹ̀ lájọ́ rìn káàkiri, àwọn ọmọdé wọn kọ́ àwọn ní lẹ́kọ̀ọ́, àwọn àwọn ọjọ́ máa mú ní pẹ́ẹ̀sì àwọn èèyàn ìwé lẹ́ta ń pè náà ní ìjẹ̀ sí òru Ramadan níwájú jọmọ́ tẹ̀lifí àti dànù láti yẹn wọn ò gbà pé kẹsọ pẹ́ẹ̀sì wà bí ẹ̀ ń pe àwọn èèyàn wọn ò gbà pé ẹ̀ ń tètè yẹn lójú ọ̀nà ọlọ́run wọ́n gbà pé ìgbìyànjú ìgbà fẹ́ ló pé tó wá làwọn náà ṣùgbọ́n lọ́kàn wọn nínú ètò wọn wọ́n gbà lébẹ̀ ìgbìyànjú kò sí ó ti lè bá ṣe wọn tẹ̀lé ìdí tó tó bá ti lọ jáde ìsìláàmù ni ò da kò pé ìwádìí ni wọ́n tẹ̀lé. àwọn náà wá wà náà tó wá mọ́ yí ayé àti àjọ ọ̀run gbogbo ayé àtọ́lọ́ ọba fi kéde ogun àwọn ọmọ akutí ni lílọ jáde fún wọn yẹn yẹn náà fi bàtà yé àwọn èlòmíì jẹ́ ìyàwó rẹ̀ ti ìyàwó níyàwó wọ́n bá tó sùn mẹ́rin ilé mi tó tún dé tó tún wọ́n fẹ́ lọ sùn mẹ́rin mi tó bá tí àwọn bá bàlá ìlú tó tún lè lórí olóòrùn lẹ́jọ́ àwọn ìlú ìtọ́jú kan abíyá nínú wa wọ́n kàn fi ìyàwó lẹ̀ wọ́n pa àwọn ọmọ lẹ̀ kí tí wọ́n jẹ láàrin oṣù mẹ́rin àwọn oṣù mẹ́jọ àlọ́dún kan kò sì lọ àwọn ìyàwó wa tó ní bára àwọn ọmọ náà lórí kí ni wọ́n ti dàkúdà ẹni tó bá ti ti sùn náà lọ́nà ọmọ lọ́nà sàn. tó wọ́n fi àgbóyé àjíháàdù fi tẹ̀lé ìlà yìí wà ìkòròdù fi tẹ̀lé ìlà wọ́n sì gbóyé. ẹ bá tún òpinlẹ̀ gbogbo tí àbá tó dá ẹgbẹ́ ìjọmọ̀tò ní ìpínlẹ̀ irọ́ mọ́ra wọn irọ́ tàǹtàbàtà. ó wá lọ máa ń mọ̀ ní tó dá máa náà dá sí àbí àlá owó lu jihadi ní gbogbo jẹ́mọ́ tẹ̀síìkì náà ló kéde àwọn náà lu jihadi ní gbogbo àwọn wá kó ti fà ẹ̀ nítorí ìjáde táwọn lọ jihadi náà. àwọn kọ́wà ìdàdùkú làwọn ti wọn tó dábàjẹ́ kó bàjẹ́ ìjà pààyàn ká pààyàn òun ní ti wọn lọ́wọ́ tí pààyàn yẹn ẹ̀ẹ́ jihadi nìyẹn àwọn tó ní ètò ìṣòro tí wọ́n ti kó tẹ̀lé yìí kò sí àfẹ́jẹ̀ ìyẹn náà kò sí ìjẹ́ ìkẹtẹ gbọ́dọ̀ tó lè sọ pé ẹgbẹ́ yà ó lọlẹ̀ làwọn yẹn àwọn apá àjọba yẹn àwọn ọlọ́run orúkọ ti orúkọ burúkú náà máa ń pe àwọn apá àbẹ́ rẹ̀ náà ẹ̀wù gbàgbé lẹ́tà àdúgbò tẹ̀lé yẹn à ń pariwo kéde ẹ̀yìn tẹ̀yìn tó ti bá ìpínlẹ̀ ọgbọ́n ilé ìgbà àwọn apá àti ipa ìwé ní àtìkù àwọn títà ìwé ní lẹ́tọ̀ ìjọba tí wàá ti ṣe ní ẹtì bá ẹ̀ta wọn àwa ní kí wọ́n bọ́ tàà náà ní ìsìn náà àbí ìjọba tó wà tàà ní ìsìn gbogbo gbọ́dá ní ló tẹ́ wa lọ́rùn àwa ní wọ́n bọ́ tàà náà káwá pòtẹ́sì náà àjẹpẹ́lẹ́ yà ní ìyà ní owó bá wọn ẹ̀ gbọ̀dá wọn káwá bẹ́ẹ̀ ẹ̀gbọ́ta ẹ̀sọ̀gbọ́ta níta ìgbà tí a kọ́ kí wọ́n kọ́ gbogbo wa sá wọlé náà bàbá wa ló wà mẹ́rin ti ló jẹ́ yorùbá ẹgbọ́n náà ti àwọn nánà ẹwà dákẹ́ àpòsí nìyẹn ìlú jẹ́ wípé ìwọ tó ti jẹ́ ọ̀dọ́ ọ̀dọ́ ní wa ní ọmọlọ́mọ tó náà tẹ̀lé lòdòdò tẹ̀lé bàbá wa náà gbàgbé oyin wọ́n ti ra wa mú wọ́n fi wọ́n ti wa àwọn náà tó bá ní tó bá ní tó náà máa fẹ́ wà ẹ̀yẹ jáde-àwọ̀ ẹjẹ́ àdáwò ẹjẹ́ ọjọ́ akọ́lọ̀ ní tàbí yẹ ègbò wọ́n là tàbí yẹ ègbò wà bẹ́ẹ̀ ọ̀dọ́ sì ń lọ wọ́n rí lò lọ́wọ́ fẹ́ dàgbà gbàtọ́ fẹ́ lọ fẹ́ tà jẹ́ èyí tí bàbá jẹun sí bàbá jẹun bá ìkó dára pọ̀ fún wọn kó lọ fẹ́ lọ wọn dé kú ò lè lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n máa fi bàbá tó ń sọ pé ẹni tí wọ́n tẹ́ pé bá ní kó gbé bọ́ọ̀mù dára tó lọ pa àwọn èèyàn kó lọ. àwa béèrè fún àwọn àwọn tó jáde láyé lórí wọn wù wá. mùsùlùmí náà ni wọ́n á tàdúrà fún wọn náà. bẹ́ẹ̀ bá tàdúrà fẹ́ni tí àjọ òótọ́ sí àjọ àyè ò ní gbà. bẹ́ẹ̀ bá tẹ́pẹ́ fẹ́ni tí ẹ̀kẹ́ yóò tẹ́pẹ́ fún náà tẹ́pẹ́ ní òní gbà. ìwọ́n tó tẹ́pẹ́ fẹ́ni tí ètò òótọ́ tọ́ ọmọ ẹ̀wọ́ ìdèmí rẹ̀ àwọn abẹ́rẹ̀ pé ìbàdàn ti dé suicide bombing ọmọ inú èlò lẹ́yìn ti fàkalẹ̀ ní fún gbólóhùn síra ìṣẹ̀lẹ̀ èyí sáwọn ẹgbẹ́ ìjẹ́ ti jẹ́ kíkí àwọn oúnjẹ kò mọ̀ ní èyí jẹ́ ẹ̀sì dáwà láàlẹ̀ láwọn lórí ọlọ́ọ̀lọ́sọ ìyá àwọn èèyàn tí wọ́n ti lọ tí wọ́n kọ sí gbogbo àwọn àbá ìlú ọ̀run ẹ̀yin ẹgbẹ́ táwọn olóyè ló jẹ́ suicide bomber ẹ̀yin lẹ sọ àwọn olóyè ní terrorism sọ àgbàdo olóyè ní ti wù kọ́ nínú àmì ọ̀rọ̀ ìtìwájú lórí ìtàgé máa ṣàlàyé rẹ̀ fúnra wa sáàbí ní ti àyà àti àdùkú ọyẹ torí pé ìlú tó báláǹsì ni ó báláǹsì púpọ̀ alábìjagun sallallahu alaihi wa sallam àwọn sàábà náà jẹ́ àmì ṣùgbọ́n gbogbo ilé iṣẹ́ yìí ń ṣe gẹ̀gẹ̀gẹ̀ lónìí láwọn ẹgbẹ́ ìsìláàmù kan yìí kì í ṣe ní ilé ìdáná ní ti yẹn sallallahu alaihi wa sallam kí ló gbẹ̀yìn àlùkò áyídà ìlànà tó tọ́ láti fi ìyá rẹ̀. Wọ́n ti lórí ọlọ́run pé torí ipò àwọn àlèkò wà láti fi wọ́n tí wọ́n ń promote ìyá rẹ̀. Ṣé bá lọ wo slogan orí tó wọ́n kọ Asuma àrẹ̀lẹ́nà kìdíkà kìdíkà kìdíkà ní Lórí ìyá rẹ̀ ni pé ìyá tẹ̀sí lónà kìíní kan yáàdì lójú ọ̀nà àwọn táwọn sáwọn ọjà ẹ wá ń lé kókókókókó alẹ́ babalẹ̀ sí lọ ẹsẹ̀ ní mọ́lé láwọn ọ̀yà ní lọ́wọ́ àbẹ̀ máa ń pa nígbà mi lọ kú nàìjíríà wá pa ọmọ lọ́lẹ̀ tó kú òní náà àbí àwọn àwọn tó tẹ̀lé tó bá tó ẹnikẹ́ nínú àwọ̀dọ̀ lákẹ́yìn nínú bá bá náà àwọn bèbè yóò pa ẹ́ kí ló kúkú dé tó ń kú lójú ní ọgbùn mùsùlùmí èmi ọ̀lẹ bẹ́ẹ̀ náà mùsùlùmí èdáwà láàrẹ̀ débi yí pé àwọn akóbá Islam ní ilé ìfowópamọ́ sí yẹn torí ẹ̀ pátánlá benefit tí wọ́n ní wọ́n kàn lọ mọ́ ẹ̀sìn lábẹ́ bí àwọn àlejò wọn náà ti mú wọn báwọn náà boko haram na ààbò àti bẹ́ẹ̀ lọ. náà àyà tí àwa fẹ́ wò ó náà ti tó wá lò àyà ìmọ̀ra àyà èdè látara àsìkò. Olúwa wa ẹlẹ́dà wa ni àwọn òṣìṣẹ́ ló ti tọ́ lọ sí. A a ti lè tọ́ mọ̀, a ń kájọ́ mo lọ sí àmì náà. ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرين ọlọ́ọ̀bá ni a ń àti tuntun ṣé ẹ léwò yìí bẹ́ẹ̀ náà wò ó pé á ń sáré kò ló gánà pé ẹ wà ní gánà wà lámà yìí. ولما يعلم الله الذين جاهدوا منكم nígbà tó ti jẹ́ wípé ọlọ́run bá ńlá òun ló máa àwọn tí wọ́n á ti ìgbìyànjú lójoojó nínú yín wẹ̀yà lẹ́nu sọ bèrè ọlọ́ọ̀bá yìí òun nìkan náà ló sì mọ kí ni àwọn olùdé sùúrù ولقد كنتم تعملون الموت من قبل أنت القوم ọlọ́run ní dájúdájú èyí lẹ́sìn ń bẹ lẹ́sìn tó fi ń ìnira tí ẹ̀ bá pàdé mọ́kà yìí ó ti pọ̀ tó á sájẹ́kẹ́ iná lójú ìyàpọ̀ ara mọ́kà orígbé wà náà pọ̀ wọ́n kó wà lára àwọn òṣèlú nílùú mọ́kà làwọn náà fi wá ní làwọn ná wọ́n jẹ̀ra ẹjẹ́ ká jà wọ́n ẹgbẹ́ kú bá ní àwọn náà ti tán àwọn náà ti sọ̀tẹ̀ wọ́n wọ́n mọ̀ wá pé jagunjagun làwọn náà aláàbí sọ̀rọ̀ wọ́n wà lójú làwọn náà ọlọ́run bá wọ òjò ọ̀dà pé ká jà ọlọ́run ní ẹbí ronú ilé yìí tẹ́lẹ̀ àgbàlùkọ́ òpẹ́fẹ́ pàdé ikú abẹ́fẹ́ lọ́jà pàkọ́bírọ̀ àìsù wọ́n ẹ̀sì wá padà wá rí ní ìsìnbáyì ẹ̀sì rí ikú báyì wà á tún tààtùrò ẹ̀tún àpẹẹ̀dì mọ́lẹ̀ ẹ̀tún lè fi gbé ilé ádìyọ lábúkẹ́ lọ́jà níbi ẹ̀tún àpẹẹ̀dì mọ́lẹ̀ ẹ̀tún wá pẹ́ lọ́jà ọlọ́ni wà máa mọ́ mọ́rin ilẹ̀ ọdún sallallahu alaihi wa sallam ọlọ́ni àlejò wa Muhammad sallallahu alaihi wa sallam kò jẹ́ nǹkan kan ju òjíṣẹ́ ọ̀nà lọ́wọ́ wọ́n kọ́ láti ní kọ́pìlì ìrònú tó bá tiẹ̀ wá jẹ́ kó kú látara ogun àbókú sínú ilé látara àìsàn àbí ọ̀nà bíi náà ló bá kú ọ̀gbọ́n tẹ́lá àti wọ́n tẹ̀ wá pààyàn bóyá wọ́n pa sínú ilé ni àbí wọ́n pa sójú ọ̀nà ni àbí wọ́n pa lójú ogun ni ọlọ́ọ̀ni bọ̀dá ọdún ọmọ àyà àkọ́wọ́ fi kọ́ọ̀nù ọlọ́ọ̀ni pé ẹwà pa ìgbésẹ̀ yíga ẹ̀ lẹ́yìn Islam máa àbẹ́lẹ̀ ìdíjà ọmọ ní tí wọ́n ti pa owó ní ẹ̀yìn wà sá lọ. ọlọ́dún wà máa ń yá pálí máa ya ìwé yìí ọlọ́dún ẹnikẹ́ni ẹnì kan ò ní jẹ́bi tí yóò pẹ̀ ní rẹ̀ dà ohun ní ti ìsìláàmù má àbúrò òní jagun má ọlọ́dún ẹlọ́mọ ò wàlá yá ló rọrùn àṣẹ ìyá ẹ̀ẹ́dẹ̀ kó nira kankan bọ́lọ̀ bóyá níbi ìkú ni kò lè kó nira bọ́lọ̀ bóyá iná bá kú ní àmẹ́bálẹ̀ ní jagun ní ẹ̀ẹ́dẹ̀ gómìnà ìkan bá ọlọ́run ọlọ́run pàtàkì ẹ̀ẹ́dẹ́ ṣáàkiri ọlọ́run wà á san àwọn tó bá mú orí àwọn tó mú sàlẹ̀sàn wọ́n ní wà ní lọ́ọ̀lù mú tẹ́lẹ̀ ní kan fún ẹ̀ kò ní máa bẹ ní tí ó wù gan tí ó kù láì wọ́n ti yọ̀dọ̀ náà bá bẹ̀. yọ̀dọ̀ náà nípa yìí a ti kádàrá rẹ̀ pé ni ó kù ni bẹ́ẹ̀ náà sì ni a ti pàṣẹ sí. ومن يريد ثواب الدنيا نؤتيه منها ẹnikẹ́ni lọ́wọ́ ti wípé orí ayé ló bá kó gbé rẹ̀ òun wá ọlọ́run ní ààfùn nínú rẹ̀. Èmi kò jẹ́ sọ́nà bá fún gbogbo orí ayé. Kíp Latin, àwọn kíp lọ́n, ìdíẹ̀, ìpín díẹ̀ sọ́nà bá fún kálukú. Ìjọba bẹ̀rẹ̀ fún mi orí ìlọdí àkọ́kọ́ lágbàlá ayé. Kékeré báyìí náà ní sọ́nà bá fún mi lọ́wọ́ bẹ̀rẹ̀. Ọlọ́run wà máa ń yóò rí sáwọn àgbàlá àfihàn ọdún mọ́ sí ilé ìhà ẹnikẹ́ni wá ní wípé ẹ̀sán ọjọ́ ìwé ìjà ìyáàmà lòún bá ń wá ọlọ́ọ̀bá ní ààbùn lára rẹ̀ o. wàtàlá dídé ṣàkiri ẹ̀rì ọlọ́ọ̀ni bẹ́ẹ̀ náà láti ẹ̀sán fún gbogbo àwọn wọn bá mú orí ọlọ́ọ̀bá ní wàtàlá. wọ́n máa ojú ọ̀nà ọ̀nà látara ogun yìí. bákan náà wọn ò yẹ wọn ò àwọn òní àbáwọn òní tẹ̀sí ọmọ ìlú sọ ìrìn ọlọ́ọ̀bá àlá wọn máa ń àwọn oníṣòwò àwọn àyà yìí àyà mẹ́rin òun náà ni abẹ́ lẹ́yìn tí a ti tù àbí ọlọ́run máa wa tó bí ó ti wá láǹfààní dáadáa láyé ní àti lọ́jọ́ ọdún ìyá ìyáàmà. Náà ìpátá yìí máa wọ́n ní ọlọ́run máa wá bẹ̀rẹ̀ ayé ìgbẹ̀lú kìíní á àti tuntun á ń jáde kúrò dáadáa. Tẹ́ ẹ lérò wípé ẹ̀kọ́ àlùjáná. Tẹ́ ní pàápín orí ilé ìyá lè mọ̀ pé aláàfin dáadáa kúnyà òun náà ní káàdì náà àbẹ̀lọ́ nítorí àwọn àti wàhálà máa jẹ́ náà ọmọ kó má ti rí àti ní ní ọmọ náà. ìkéde àti gbọ́dọ̀ máa ti yẹn náà yẹn. ó ti jẹ́ pé ìlú àti ọ̀fẹ́ láti jẹ́ náà iṣẹ́ èèyàn fi wọ́ iṣẹ́ pé ó ní ìdìbàtù náà. ó lè kó ẹ̀mí ara rẹ̀ níjánu oníkẹ́ ànábì sọ́lọ́ bá wà ní ọ̀sẹ̀ làwọn tẹ́rí iná ìtọ́rọ̀ sí ìta iná òun ni àwọn tí ọkàn fẹ́ ìtọ́kàn ló máa fẹ́ gbogbo gbà òun ni sí ìta iná wọ́n àdìjọ́ náà òun lọ sí èyí tó gbà tó wá lọ bẹ́ẹ̀ kò ní fẹ́ ti àwọn ọdún yìí ẹ̀wù ìwọ̀n méjì ọ̀kan kọ́ fáìmọ̀ ayé ènìyàn àwẹ̀ gbígbà ó nira lọ́nà àìmọ̀ ayé ènìyàn ẹ̀tọ́ lówó lọ́wọ́ tẹ̀lé yọ zàká níṣẹ́ ni ó dàbí ìgbà tẹ fẹ́ yọ okùn ẹ̀mí rẹ̀ ìlú sì ni wọ́n ní kọ́ yọ ọdún zàká owó zàká tó bá ti wọ ten million ní ìsìnkúté lọ́dún kan nínú àkáǹtì rẹ̀ gbogbo tó fẹ́ yọ nínú rẹ̀ yóò wọ́n tí wọ́n fún sí àdíjẹ́ wọn ti ta ọ̀rọ̀ náírà tó di ọjà káàdì kó kàfà láìní. ṣùgbọ́n ẹ̀tọ́ ó ti ó di lára pé à ṣe òun wà mú nínú owó tòun ninety thousand àwọn ọ̀rẹ́dì òun kà wọn kọ bẹ́ẹ̀ nìkan bẹ́ẹ̀ ọkàn pọ̀ bẹ́ẹ̀ náà ni ká mọ̀ pààrọ̀ ká mọ̀ jalè ká mọ̀ ṣòfófó ká mọ̀ sọ̀rọ̀ ẹ̀yìn gbogbo àwọn kìíní àwọn ọ̀wà tí ò dání ká mọ̀ tẹ̀sí náà àbíkáṣe ìsìnà púpọ̀ àwọn wà tí ò dá rèé ní pé tí ẹ̀bá wà lọ kú sẹ́nu ẹ̀ tí ò bá lákùnrin ní èèyàn òwò ọ̀nà ọkàn wá wá kọ àwọn negative ẹ̀ àbí positive ẹ̀ ọkàn fẹ́ káṣe ìsìnà ọkàn fẹ́ kámọ̀ parọ́ ó fẹ́ kámọ̀ ẹni jìnnìkì ó fẹ́ kámọ̀ ẹgbẹ́ owó ìní ó fẹ́ kámọ̀ oríṣiríṣi ọgbà àwọn tí ò dá yẹn òun lọ́kàn lọ́wọ́ tó wà ní o gbọ́dọ̀ jẹ́ bí tí ó lè kó ẹ̀mí ara rẹ níjànú tó lè fi jìnnà káwọn ènìyàn. Ibi tó bá ti lọ kú sínú ẹ̀, òun wọlé lọ nù ọ̀rẹ́ mi. Gbogbo bá ti wọ́n ara níjànú àlùjáná ló fẹ́ wọ̀ yẹn. Ìrọ̀lọ́ bá ti wá lo òṣùlùkù yìí, ìbéèrè ni pé ẹ rò pé ẹ kàn wà lùjáná bẹ́ẹ̀ just like ẹ̀sìtẹ́nì ìrún kíkí lẹ́yìn ìgbàgbọ́ tẹ́yàn sí ti fa fire ìtẹ́nì orílẹ̀ àwátáǹkì àìsẹ̀mì ara wá pàní tó ní bá àmọ́dé tá a fẹ́ wọ̀ àlùjànnà ló wù wá wọ̀ ọlọ́ọ̀bá ti já ní pé tẹ́yàn bá ti kírun èyí ò ní dá sí òní máa à onígbó ní ọ̀la wọ́n ti tẹ̀lé sí ìyá àtìyàn. Bẹ́ẹ̀ ni àwọn iná ní ti náà gbà rò. Ọ̀nà táàlì bí ló lè rọ lọ́ táàlì bí wà ní Jẹ́nà ó náà ní àwẹ̀. Kò ní sí ìdígbà tí ìlànà inú rẹ̀ jẹ́lé. Ó wá kúrẹ̀ ní títí pìlì ní òní mo ní o. Ẹlòmíì ní sọ́ọ̀tìrìkì ó lè tó orí gbogbo ẹni mo lé. Olùwà lásìkò tó lè jẹ́ àgbòdì òdì jẹ́. Ìdìbò àtúnáàlì dísípìlì nípa tó wà nìyànà bẹ́ẹ̀ náà ni kí ni o lè tọrẹ kí ni o lè ṣe sàárà dísìkú iná ni tó nípa àmọ́ èyí tó ta bá ń ṣe sàárà yìí àà èyí ó bá àna ọlọ́run pàdé láyé rí wọ́n tó wà lọ́jọ́ ìgbéra ìyáàmà orí lánàá lọ́nà ọgọ́rin fáwọn wọn ìgbẹ́jú wa sàánú ìtawà lè la wọ́n náà kò jùlọ lọ táàbá ní òkú ni wọ́n ti kàlùkì àmà kàlùkì ó jọjà wọn ìlú tí ìgbà tí o ti tó mú tẹ́lẹ̀ yorùbá níjó tí kò sí ìtò ara ìwò tó sáré ẹgbẹ́ wa bẹ̀rẹ̀ sí ṣe ọwọ́ gẹ́gẹ́ ó jẹ́ tí o ti jó rìnyàn ìyá náà fẹ́ sọ ẹ kò sí tó fà á ju pé àárọ̀ ka oore lọ́sọ́dọ̀ náà lọ ẹlẹ́ẹ̀kejì àtúnwà ọ̀gá ẹ̀dá ẹgbẹ́ wa náà lè lè yìí táwa náà bá wà lórúkọ yẹn náà gbọ́ yẹn náà lọ́wọ́ á ń ìyàwó àgbègbè ni wọ́n sàánú ẹwọ wá jìnnà ní ìjọ lórí ẹ̀ bí 8.5 àti 10 million òun ni ẹni tí ó bá ti gbàgbọ́ tí ó mọ́ tó fi nítorí ẹ̀fẹ́ lọ sí hajj yẹn kò sí lè fún ẹ̀rọ pé láàrin oṣù kan pé ní kò mọ́ lọ́ta ẹ̀rọ ilé àwọn olùgbọ̀ million tí ó mọ́ àbí bẹ́ẹ̀ yóò bá ní bẹ́ẹ̀ rọ̀ náà tí ó mọ ẹ̀sán ti ń bẹ látara hajj yẹn èèyàn nílé lọ tí ní pété ẹ̀ ní 10 million lọ́wọ́

ọlọ́run ló ti lè fún wa wọ́n wò ní ẹwọ báàbá kò sí kankan kò sọ́nà ní káwọn èèyàn lówó ju ilé ìtàwọn ní káwọn tà á pátápátá káwọn lọ lẹ́sìn ilé ní ọlọ́run àbẹ̀rọ gbogbo àwọn ìṣòro bẹ́ẹ̀ tí wọ́n high ìgbàgbọ́ ni o yóò jẹ́ sí àwọn ẹgbẹ́ àlùmọ́ náà èyí ó di ẹran ẹ̀ nípa sí ni ẹ̀dọ́ ọ̀nà òbí àti àtà àjà àti àjà àtọ̀ iná á padà débi àdíjì pé tí àdájọ́ tó ọmọ wa lọ sí lànà ẹ̀dọ́ ọ̀nà wà lọ sí bọ́ọ̀sì ìyàwó náà rẹ̀ tó wá gbé bóyá bí àwọn àgbẹ̀ lọ sí ni ìyá àdìlọ náà olùfẹ́ lọ máa wọ̀nyẹn lẹ́kọ̀ọ́ ni ìyá àdìlọ náà olùfẹ́ lọ jagun náà ni ìyá àdìlọ náà àwọn ọ̀nà àwọn àwòsí àdìjà àwọn ọ̀nà ẹ̀kọ́ káàkiri àwọn àkàwọn wa nígbà wọn fẹ́ pé wọn ti pé lóòótọ́ wọn ti lọ́kàn fáwọn ìyá náà ló fẹ́ wọ̀ àfi kò ní palẹ̀ mọ́ wọn wọ̀nyá mi fún kàlẹ́yìn lórí ẹ̀sìn rẹ̀. àmẹ́nu àtòrò táwọn bàbá mi náà pè é tó ti bẹ́ẹ̀ náà àwọn tá a fẹ́ lọ́wọ́ fún kí ni àtàrà àtàrà àtàrà ìgbẹ́kẹ̀rí rẹ̀ àtàrà tí ni àjẹ́lọ́gbọ́dọ̀ wọn fi náà nìyẹn tàlẹ́sì ti dé òun wọ́kọ̀ òní òun wáyàwó òní àbílẹ̀ tó ń ná ìdínà tó lọ́kọ̀ rẹ àbílẹ̀ ìdínà ìyàwó rẹ jẹ́ àbọ̀pọ̀ àyàwó ẹ̀ẹ́dẹ́ ìdínà tó la ní ọmọlẹ̀ wá bí ọmọ tó ti àdánwò fún yín abẹ́ẹ̀kẹ́ tó wá bí wọn náà ọmọ tó wá jàdánwò fún yín náà ọmọ tó wọn kó alábá ní lẹ́ni lọ́la lọ́pọ̀ ní tẹ̀sán lọ́pá láwo àti ọmọ tó ti pé àìsàn ló bá dé ẹ mọ ọdún káàkiri ọmọ títù àtijọ́ òṣìṣẹ́ àdáwò náà ni ó fara dà náà ni ó sì ti bẹ̀rẹ̀ ní ara rẹ tó fi ní lọ́mọ ti àwọn. tó gbogbo lọ́wọ́ bẹ́ẹ̀ tó pátá nípa tó wà náà o a èyí ó báyìí báyìí kìí أن تدخلوا الجنة ولما يعلم الله الذين جاهدوا منكم ẹlẹ́yìn rẹ̀fẹ́tọ̀ àgbẹ̀mọ̀ ni láì lè jẹ́ pé fásù ìnira nígbà tó ti pé aláàánú mọ àwọn tí wọ́n ń jagun àbáwọn olùgbìyànjú lódodo inú yín. inú ọjọ́ pé èyíkéyìí nínú ọ̀nà tí ìyá àdúrà gbà wá àkọ́kọ́ ni pé wọ́n tó fẹ́ ti yá àdúrà kọ́kọ́ ní kápá lórí ẹ̀mí ara rẹ̀ káàníyàn ló dà wá àtijọ́ mo fẹ́ lọ sí èyí ìdítorí owó ìdítorí ìjì àwọn ọmọ tí mo fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ yìí mo lè máa gbowó lóòótọ́ fún máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n ìpìlẹ̀ àníyàn ni pé mo fẹ́ kọ́ wọn lẹ́sìn kí wọ́n bá lè gbẹ́sìn yìí kó sì lè máa jẹ́ sàárà sí màá bá pàdé lọ́dọ̀ ọlọ́run láyé gbé àtúnṣe ọ̀gbìn ní àlùfíàmù tó àníyàn wa gbọ́dọ̀ dà. Tọ́ba wá fẹ́ ṣe ìyáàdì náà yóò tó wá máa jẹ́ wípé yóò bá òfin ọlọ́run àti òfin ànẹ́bí mu sọ́nà lọ́wọ́ àmì ìwọ̀sẹ̀lá ńlọ́ta ńlátọ́ sàmọ́ pẹ̀lú ìgbé ó fẹ́ lọ sí ìgbìyànjú lọ́nà ọlọ́run ó sì lọ lóṣù mẹ́rin ìyàwó rẹ̀ sí ni òun lè fún wa. Ẹ̀ka ló ti dé wọ́n tó fẹ́ràn oṣù mẹ́rin ó jẹ ọ̀sẹ̀ kan náà òṣìlélẹ̀ nítorí kí n lọ sí ipò mẹ́rin ọdún tẹ́lẹ̀ wọ́n ní káwọn ti fara dà torí kó ti mẹ́ta ní àwọn ará ní rẹ̀ tí ó jẹ́ pé àmọ́ ti tẹ́ẹ̀sì pẹ̀lú àgbọ́yé lágbọ́yé lábùdé tó bá ti lọ sí tẹ́ẹ̀sì pẹ̀lú àgbọ́yé tó fẹ́ ni pé bìí kọ̀ǹtẹ́sà ó ní tí ọ̀rọ̀ yẹ tó yí ọ̀ ó padà dá wà lálẹ́ ara yìí ní ìran nínú fámìlì wọn títí di èmi ìbáyìí tí wọn lè gbọ́n bẹ̀ ìbá wa pè lọ ọlọ́ tó jẹ́ kí wọ́n gbọ́n bẹ̀ ọ̀ sọ ọlọ́ni wàyá aláma sọ ìrìn ìyẹn ni wípé tó bá fẹ́ ṣe àjẹ́ gbọ́dọ̀ ti ní sùúrù wá jẹ́ bí aládùúgbò lóògùn ilé náà ni wọ́n gbé ọ lọ́wọ́ wọ́n gbé ẹlẹ́sẹ̀ wọ́n fún ọ ní ó fara da gbogbo àwọn fúnmi títí ẹ̀mí olùwọ́ra rẹ̀. tó gbogbo ọ̀gá tó wá ń bá pàdé lójú ọ̀nà ìyá tó mọ̀ fara dà á bóyá wọn tó ń ti wá àfin náà ni. àwọn èèyàn fẹ́ kó tọrọ àbí bẹ́ẹ̀ ni ara wa kọ òótọ́rọ̀ tí wọ́n bá ti ń sọ òótọ́ ọ̀rọ̀ yẹn ara ó máa ní àwọn tí wọ́n fẹ́ òótọ́ ọ̀rọ̀ and they want to fight you back wọ́n fẹ́ dojú ìjà pẹ́ padà tí wọ́n bá ní kápá láti pa ẹ́ àbí láti fi ẹ́ léde wọ́n gba ìjọ ọjọ́ àti ìrìn yẹn. ìyá sábà ẹ̀ ẹ̀ mọ́ta lónìí báyìí káta báyìí káta kó náà wọ́n tún pa ọ́ máa wọ́n pẹ́ aláàmì lórúkọ olúkèrèdì sọ́lọ́ ọgbọ́n wa lọ sílá wọ́n pè wéèrè wọ́n pè ní alágbígbá wọ́n pè ní òpìdá sọ́lọ́ ọgbọ́n wa lọ sílá èyí tó lè náwó ti bú àwọn àjọ wa ní wọn gbé òun lẹ́nu ní wọn jà gbọ́dọ̀ ní wọn sọ̀rọ̀ sí jẹ́kú wọn sọ̀rọ̀ sí ẹ ìrìn tí wọ́n ti wá àti lódodo tẹ́lẹ̀ wọ́n á máa ń sọ̀rọ̀ sí wọn nìyẹn kódà wọn máa ń pa wá ìgbọ́dọ̀ àtàlẹ́ ìdílé wọn pa àwọn ẹlòmíì nínú àwọn anábì ọlọ́run gan kábó àwa láì sá ọlọ́run tó mọ́ tó bá ń fi dáwà tó mọ̀ pé dáwà òdodo ló bá fi dání tó bá àwọn ọba tó ti pèsè àwọn yẹn tó wọ́n lè pa ẹ́ wọ́n lè fi ẹ̀kọ́ lé wọ́n lè fi ẹ̀kọ́ lù ú kódà wọ́n lè fi ẹ̀kọ́ lù mọ́sálásí pẹ́lú láwọn apáàtọ̀ ti lé mọ́sálásí ìdúnà ilé àti bàbá àpàdé ló ti fẹ́rẹ́ ọjọ́ mẹ́ta yìí wọ́n ra máa ní à ọ̀rẹ́ ìdí ìbàdàn a kò ní wọ́n jọ́ náà náà ìgbà wọn ní ìsìn báyìí tọ́ máa á ti sùúrù ọ̀ tọ́ sùúrù náà wáyé ó lè jẹ́ sùúrù náà ẹgbẹ́ jẹ ìdíje wọn náà yóò dé ó lè jẹ́ gbèsè lórí oúnjẹ àti lórí ìgbàmí ó là yìí ti ní apá wa ní ìlú tí láwọn ìyàbá lọ bá wọn báyìí tá kò sí gàgbà ó lè lọ sí gàgbà lọ́wọ́ tí wọ́n náà àwọn tó wá lẹ́yìn ìgbà tí wọ́n ta oúnjẹ wọ́n kàn fún ẹni òní títọ̀ ó mú làgbàjá ẹnìkan sọ̀rọ̀ àbáyé tó bá ní ìgbìmọ̀ dárúkọ yẹn

àlùkí kan ní tẹ́lẹ̀ ló máa bọ́ sí yẹyẹ gbogbo ẹ̀ náà máa bẹ pẹ̀lú ànábì sọ́nà ọmọ wa ní ìwọ̀sánlá lọ́dún tí àwọn ànábì kú báyìí sọ́nà ọmọ wa ní ìwọ̀sánlá wọ́n máa pè é igi lẹ́yìn ọgbà ànábì ìyàwó. fàìnáṣíà afẹ́tọ̀ láìpẹ́ ànábì sọ́nà ọmọ wa ní ìwọ̀sánlá ìyàwó ló kù. ìwọ̀n ìyàwó àbá oníyàwó òyìnbó abẹ́yà ẹni tí wọn náà fẹ́ fún ọkọ rẹ láti rí àbẹ tó fẹ́ fún ọkọ rẹ láti rí tí wọn náà fẹ́ yá. ìyàwó àkọ́díjà ó ní ọ̀gá gbogbo tó nílì fún àmẹ́bí lóun náà wà lọ sẹ́lá ìtọ́ ìyọ̀dá fún ẹ tó bá lè fi ṣe mi. tó ló tún ọ̀sẹ̀ ó mà kó ti ṣe ọlọ́run ó dẹ̀ mọ̀ ní kì í sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni wọ́n lè ti ṣe tẹ́ẹ̀sì fúngbà tó wò ní ìfẹ́ ara wọn tó lè gbé kò kò mú nǹkan ẹyọ kan báyìí lọ́nà tí ó gbọ́ nínú dúkìá ọ̀hún ọmú mọ́tẹ̀ irú àlẹ́bí náà wà náà yà fáwọn ìyàwó wa tó mọ̀ mọ́ wa ní wọ́n fẹ́ náà òbí tó bá wá mú wọn náà tó wọn lórí ìdájí àlẹ́bí fún ìyàwó rẹ̀ àjẹ́bí fún wọn náà mẹ́rin fẹ́ di ìyàwó rẹ̀ fún ọ̀nà láti dání ẹ́ fún ọ̀nà láti yà wá kọ̀ níyà á jọ lọ bá yín ni ìgbọ́n tó dáa jù ká kọ́kọ́ tíì tó lànà ìdè ṣe pẹ̀lú àwọn ìyàwó rẹ̀. Káwọn ìyàwó náà tíì tó làwọn ìyàwó náà ti ṣe pẹ̀lú àdájì sọ̀rọ̀ lọ àwọn ìwọ̀sán ńlá. Bá àdájì ọ̀rọ̀ á lè ṣe fáwọn ẹ̀fìfẹ̀ sábà tẹ̀sí ní sẹ́wọ́ntì sẹ́wọ́ntì. Adìyẹ̀dì àbí? Àà oríwọ́lọ́ ọ̀rá kan náà nàbì sọ̀rọ̀ lọ àwọn ìwọ̀sán ńlá. Àwọn òlè wíwà ní ìgbà àlè rí i káàdì máa fúnra wa sí ni àkọ́kọ́ àtìyàwó tọ́kọ́ bá ti kí ọ̀dà àkéèsí rẹ̀ sí pẹ̀lú ọ̀rọ̀ tó dáa lẹ́nu èyí ti pẹ̀lú ìbínú bọ́rọ̀ yẹn ti tó àbí bí wà á ti ti burú tó ló ti fi fa sọ̀rọ̀ ìfún tó bàjẹ́ ọkọ náà wọn náà ti wọn rí ìyàwó tó fẹ́ tẹ́lẹ̀ tó jẹ́ sùn ìgbésẹ̀ ní tẹ́kì yẹn tẹ́lẹ̀ ó bàtà yìí wáyé ẹni tí ó lè sàmójútó ọlọ́run ta ni wa ọ̀tún ọ̀dọ̀ ara rẹ̀ mọ́ sọ lẹ́sọ̀ kò lè gbọ́n pé àti kò lè rí kálukú lẹ̀ tó tá a bá ti ń gbọ́ tá a bá ti ń wí náà ni a jọ máa ṣàtúnṣe ká jọ máa àjọ eléyìí ni ó ti wá ní àǹfààní tó dáa jù láyé àtìlẹ́yìn ọdún ilé àtìyámà sùúrù ti pàtàkì ìyàwó tó wà lábẹ́ ọkọ ànábì tó wọn bá wà ní ọ̀sán là nígbà tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ níjọ́ náà lọ́wọ́ pé òṣìṣẹ́ ọlọ́run kí ọ̀dá báwa náà náà máa lọ sí gbogbo bí àwọn ọkọ wa ànábì ní ara tó wọn bá wà ní ọ̀sán ọlọ́run ọ̀yọ̀ ọ̀dá bí ẹ̀fẹ́ yìí tẹ̀rí ìyáàdì fún na ìyáàdì ní ẹ̀yọ́ máa ṣe òun náà ti kẹjú òkú ilé àwọn ọkọ ní ó wá ní ìyáàdì yẹn òun náà ní ìmọ̀ àgbọ̀nà táwọn ọkọ̀ yín lẹ́nu. Ebi tó tẹ́lá ti gbọ́nà táwọn ọkọ̀ yín lẹ́nu tí ìgbà ẹ̀yìn náà lọ sí ojú ogun tẹ́lẹ̀ lọ́jà ni. Ṣùgbọ́n àná bí mi tún ọmọ rẹ̀ sọ́ra ẹ̀yìn ní ilé ìgbé ẹ̀kọ́nà tó lágbára nìyẹn. Obìnrin bá gbọ́nà tó lẹ́nu lóṣù kan. Ọ̀rọ̀ ni ilé ìjọbi gbọ́ ẹlẹ́nu. Lára táwọn ẹni ìjọba náà lọ́rùn pé àà ẹ̀ẹ́dì lè ṣe bẹ́ẹ̀ náà lè mú ṣíṣe ìgbà ọ̀pẹ lówó yẹn tí wọ́n lè so nílé ìbára tó jẹ lọ́rùn ńkọ́ ìbá ti gbà òkú ẹ̀kọ́ oore tó bá ti kọ́kọ́ rẹ wọ́n ti fẹ́ máa rẹ̀ bàá jẹ́ tí ó bá ti fi kèrè mú sí wọn wọ́n ti fi ní ìyẹ̀kú nínú fẹ́ẹ̀rẹ̀ rẹ̀ nìyẹn. Bẹ́ẹ̀ náà ni ọkọ̀ náà bá ti fi ìyàwó rẹ̀ náà wọ́n ti tèrè wọ́n àbíkó ya jẹ́ pé eré lásán lẹ́nu ìdí kó wọ́n ti ẹsẹ̀ ní ọ̀dà wáyé iṣẹ́ yẹn kò kò dànù bí ẹ̀kọ́ òwú. bẹ́ẹ̀ ni òbí lọ́jọ́ òbí náà ti á mà yóò mọ ohun tí a òun náà ti kẹ́rí pẹ̀lá gbogbo ẹ̀sìn kò dànù ti fọ́ rẹ̀ ó ti fi bàá jẹ́ kó tó kú láyé ọlọ́run má lè fi orí tí wọ́n á ṣe ní ojú ọ̀nà ọlọ́run nìkan tàbí gbọ́dọ̀ lọ sí sùúrù. Nínú ètò ìgbésí ayé wa náà, akẹ́kọ̀ọ́ jẹ́ tí ó máa ṣe sùúrù. Sùúrù lè ba àjọ jẹ́ gẹ́gẹ́ bí àjọ ti sọ sọ̀rọ̀ lọ wà ní wọ̀sánná. Ìwọ́n tó wá sọ fún pé kí sùúrù ṣe kò túmọ̀ sí pé wọ́n sọ ẹjọ́ bẹ̀ẹ̀. Torí gbogbo ìnira ayé tó faradà àti gbogbo àwọn onísọ̀ àwọn ọ̀wà fún táwọn èèyàn ń jẹ tó gbà mọ́ra láàgà tẹ̀jẹ̀ ó fi pọ̀ lọ́dọ̀ ọlọ́run ó lè ní àti àmà tó wá láwọn táwọn wá ń pe tí ò dá sí ọyẹ wọ́n ti ń kọ ẹ̀jẹ̀ rẹ̀ fún wa ṣùgbọ́n tí wọn náà bá ní wọn náà fẹ́ gbẹ̀sán tó náà wọ́n ti gbèlé jẹ nìyẹn ẹ̀sán tó wá fẹ́ lọ́gbà ọlọ́run bá tó ń sọ ní tẹ́lá tẹ̀lẹ́ ń bẹ̀rẹ̀ máa ń bẹ̀rù kọ̀ọ̀kan ẹ̀fẹ́ ń bẹ̀rẹ̀ máa tí ó ò tún gbọ́dọ̀ ká kéjì déédéé tẹ́ni ẹ bá ti ọdún ẹ̀ wọ́n náà gbọ́dọ̀ sí owó ojú náà ẹ̀ àbí ẹ̀ka wá ti mọ̀ kó o lè ṣe sùúrù wọ́n náà ojú náà ó tán wọ́n á ti wípé kọ̀ọ̀kan bá pí owó ọgbà mọ̀ wọ́n ti ṣe jù àbí ẹ̀yà náà kọ́ gba ẹ pìyìn wáyé wọ́n bá lọ yọ irin àbí bí ó ti ṣe èyàn tó wọlé pé ògbádùn àbúrò wà òkè ọdún yàrá jẹ́ ààrẹ ní ògbádùn tó ti wọ́n ní lórí tó ní lórí tàbíkù. èyàn kan bọ́lá kan kò sí wọn ẹni òní à yàrá jẹ́ ẹ̀lú kò sí wọn tàbára bẹ́ẹ̀ ló ti tó bá fẹ́ gbẹ̀sán kó o gbọ́dọ̀ sí inú sẹ́ni ẹ̀ sí lọ. ìyẹn kọ́ lẹ́nu ilé lọ́gbọ̀n kò wá kó ní ilé ní nípa bí ìyẹn kan ẹlẹ́yìn ẹyọ kan wọ́n wá gbẹ yín márùn lẹ́nu rẹ̀ ó ní sábẹ́ẹ̀dì nínú ìṣẹ̀lẹ̀ àwọn ọjọ́ náà ẹni tó kù náà ara kẹ̀ náà. nígbà wọ́n ti gbẹ yín márùn lẹ́nu rẹ̀ ẹyọ kan pé lóòrùn ti fi ẹ̀jẹ̀ yọ lára kẹ̀ wọ́n fi máa kí lọ bá láàrín tí ó yẹ tó mùsùlùmí ó gbọ́dọ̀ wà directive in nature ó wà temperamental and you not be too emotional gbogbo lè ká mú wa dáhùn onírú àwọn ayé àbáyé pé ọlọ́run ló mọ ni aláma ìwọ yẹ aláàmọ́ yẹ tí wàhálà bá dé náà reaction rẹ̀ ni ó jẹ́ àmà olóògbésùn ní àbí onígbónára ìgbónára tí wọ́n bá ẹgbẹ́jẹ́ ni ẹni tí ó sáré pé ọlọ́kùnrin kan pẹ̀lú ìyàwó rẹ̀ òmùbọ́yá wọn òjò ṣùgbọ́n

ó pẹ̀tẹ́ wọn ó kù sẹ́wọ̀n nù nílá yàtọ̀ àwọn ó àwọn bá ń jẹ́ àbámà ni máa ń gbẹ̀yìn kéèyàn má ní sùúrù ṣùgbọ́n lẹ́yìn sùúrù àhà ìdùnnú ni máa ń gbẹ̀yìn rẹ̀ ló jẹ́ pé wọ́n kàn yá mi gbogbo tó bá wù kó máa tẹ̀lé nínú ìgbésí ayé rẹ̀ láti àwọn àyè òòrí dùn náà lára ìyàwó rẹ̀ ni àbúrò dùn náà lára ọkọ rẹ̀ ni àbúrò ló dùn lọ lára àwọn ọmọ rẹ ni àbúrò ló dùn lọ lára ibi tó ń gbé àbí lára ibi tó ti kájà gbogbo àti wá sí bẹ̀rẹ̀ báyìí ìbànújẹ́ ìbànújẹ́ ni wọ́n bá ọ àbí àìsàn ní ìlú ṣe wọn náà tó gbádùn ayé ara rẹ àbí ẹ̀jọ́mẹ́ǹtì kan ló ní ṣùgbọ́n tí ò tẹ́ lọ́wọ́ àbí òbí rẹ làdánwò wà lára wọn tó wá kàn wọn náà gbogbo eléyìí lọ́mọ ẹ̀rá mi sùúrù ló gbà ọlọ́run ní àwọn alẹ́wọ́n ti yóò sọ à lẹ́yìn ìnira kí ló tún kù kí wọ́n náà ní ẹ́tàrà rẹ̀ yá yóò bá gbádùn yóò ṣe kí ni ẹ́ yóò kú ọlọ́run ti kú sí wà láyé parí ó ti parí ogun adébí òní jẹ́ ẹ̀ àsìkò yóò ti sóni ìgbé àti ẹnìkan lọ wà bí kan lánàá ẹni táwa lọ bá yẹn lọ́nà ọba wa ní ìlú sábà bí ìṣẹ́ fún ẹni ẹ̀sùn ẹ̀ wá sọ ní ìlú á láti wà lẹ́nu ní èdè pẹ́ o ní kádàrà ọlọ́run nìyẹn àtúntò wa mọ́ sí owó sọ pé bébí báyìí ìlú báyìí káwọ́ wa sọ àwọn àríyá owó tí gbà lóṣù pẹ̀lú tẹ́tọ́ ẹ̀kẹ́ yìí díẹ̀ báyìí wọ lóṣù ní ti di adé ìfẹ́ láti lọ lóbi mẹ́rin àti ìkànnì ní ọ̀rọ̀ tí wọ́n ń dá ìpè. Inú jẹ́ pé wọ́n bàrẹ̀ sínú tí ọba náà wọ́n sọ pé wàá òṣèré yìí wàá lọ́pọ̀ lọ́la. Bẹ́ẹ̀ náà wàá ní sùúrù lójú ọ̀nà ọlọ́run àti lójú ẹ̀sìn ọlọ́run ilé ìlú ti pàtàkì jù. Wọ́n ti sọ wọ́n mọ̀ yá mi lórí ìrúdá sí. Ọlọ́ọ̀bá máa àjọ àwọn mùsùlùmí

ìbí sọ mẹ́rin kan pé à kí tó lu àwa náà káwa náà jẹ́ láyé àárín ṣùgbọ́n láàmúdò wa ámúdà kẹ̀kẹ́ wa afúnwádúpẹ́ ọlọ́ pẹ̀lú tó lè fún wa bóyá ta fẹ́ jẹun ta bá lọ jẹ àní wà nípò títà láti wọn fi wọn ilé ìtàǹgbà lórí ó lè fáwọn tó ti gbáyé lọ àwọn dúpẹ́ ààrí kankan àwọn tó tún wọ́n ẹ̀lọ́ àgbé yóò jẹ́ kankan ṣùgbọ́n ẹ̀ẹ́sùn àwọn tẹ́yọ máa rẹ́rìn tẹ́yọ máa dúró bí ìgbà tẹ́yàn ní kankan ọláìkò ní àwọn tó tún wọ́n ẹ̀lọ́ àgbé yóò dúró bẹ́ẹ̀ni ìlú gbìyàn ẹgbẹ́ àwọn àgbà mi

ọlọ́ farada tí ó yẹ pé farada wàhálà yí wọ́n mọ̀ yára wá náà bá kò kó àpò náà ní olóòtú káàlà ní ọ̀sán iná ọ̀pọ̀lọ̀ àwọn kan náà tó wọn dáìbà ti pọ̀ lọ́tọ̀ bóyá ọkùnrin sọ ìgbìkan bá àwọn méjèèjì náà bá ti fún bí ìjẹta àwọn ibi tí àbí ìfẹ̀sùn ni wọ́n fún látara táàtà náà nù. ẹ̀mí ti òbí ìbọn tèmi náà òbí ìbọn náà àwọn akéde ó wọ́n bá yá wọ́n lù sọ sí sùúrù àmì tẹ́ wọ̀ lówó lè ní olè ní lọ́la wọ́n ti kéde ní ìtòlí ẹ̀ kó o lọ́kọ́ lónìí ó lè padà ní lọ́la kó o tíyàwó lónìí ó lè padà tíyàwó lọ́la. o rí tẹ́lẹ̀ yìí ó lè padà rí jẹ́rọ̀mà o lára àfi ààrẹ yìí ọlọ́ọ̀bá wọn ro tẹ́lẹ̀ yìí láì lò ó fún ẹ̀ṣẹ̀ lè kú ní ààrẹ kú mọ́ tó wọn lára à. gẹ́gẹ́ bí bí ọlọ́run ọba ẹlẹ́dàá wa tọ̀. ọlọ́run ọba wa ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ní ìdí àwọn pẹpẹ kú. ìgbọ́n náà ẹ̀ fún apá àpàdé ní ìsìn báyìí ẹ̀ tún wá ń gbó ẹgbọ́n tó dùn kẹta. ayé ilé ìyá mọ̀ ní pé tó mọ ẹ̀sìn bá dé ìṣòro ní ìta tó fẹ́ gbọ́ níyé tó mọ ẹ̀sìn bá ti dé ìwé ìta àdójúkọ ni tóbi tí wọn bá ti lè ta ó ti tí wọn lẹ kí wọn lọ pa wọn ẹni tẹ wà tó lẹ́nu yẹn ẹ dojúkọ ni ẹ̀tọ́ wà ní lẹ́nu tó ta wọn ti lọ rẹ sí ìyẹn láti wọn sọ ni pé káwọn tí èdè òṣèlú ni ó mọ̀ dá wàhálà ẹ̀sìn ilẹ̀ ẹ fi àwọn òṣèlú nílẹ̀ káwọn náà mọ̀ sí wa ẹgbẹ́ tó tẹ̀lẹ̀ bóyá báwọ́sí àti ìkan tí gómìnà wọn tó dìpínlẹ̀ àwọn pé fún àwọn ọmọdọ́n ọdíje fún gbogbo àwọn sílẹ̀ tí kéèkì òun wọ́n lè ti ká ṣe gun àbíyí kàlẹ́dà tí òbí ní àfẹ́sì sí àwọn ọmọ kí ni káànù adé káànù bẹ̀rẹ̀ sí ní kìrìsáìsì wọn ni àwọn ọmọ yíbo tí wọ́n ní gbogbo wọ́n lè wọ́n lè kò káàdì òṣìṣẹ́ tí wọ́n kàn lẹ́rù lọ wọ́n ti south east àbẹ́kọ̀ wọn ní ìbọn jẹ́ àwọn ọmọ tí wọ́n lẹ́tọ̀ àẹ́kì tí wọ́n àẹ́kì wọ́n bá tí wọ́n lè wọ́n lè dé àẹ́kì tí wọ́n lè dé tó wọ́n lè látàkì òṣìṣẹ́ wọn tẹ́lẹ̀ kò ní ètò ìjẹ́ òkàn ní lẹ́sìn ti wa kò ní wọ́n dájú ẹni tó fún àlẹ́ ọmọ lọ́lẹ̀ lẹ́yìn tí wọ́n àti kí káàmù sọ́ra torí pé gbogbo ọ̀tẹ́ ìfà lẹ́tẹ̀ yìí à náà lájọ́ ká ìtẹ́ náà ń gbọ́ yìí wàhálà ni ò lè dé kí mùsùlùmí tó pẹ́ sí yé kó sá kó lè sá ọlọ́wọ́ bá ti fi wọ́n láyé ẹ̀dá lóyìn ẹlẹ́gbẹ́ kú tẹ́lẹ̀ lórí ẹ̀sìn nígbà tá a ti yọ̀dá fún yẹn sọ yẹn àti wá yọ̀dá fún yìí nìdí ẹ̀tún wá fẹ́ máa máa dúró ẹ̀gbọ́n ayé ayé tí gbá wọn ni tó yẹ fẹ́ bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ìyàwó gan tán tí wọ́n kéde ogun ó fi ara pọ̀ mọ́ wọn ó gbógun lọ ọkàn ẹbí balẹ̀ pé ogún wà nìjọ náà á sọ oore tó ń bẹ ní ike yóò máa fi ìyẹ̀wò lójú ọ̀nà lọ àpàlà sọ́nà nígbà tá a bá fẹ́ parí tẹ̀sí ìlú tọ̀dún yìí. ọlọ́run àwọn ọmọ wa ní wàhálà muhammadu ilà rasul.

sọ ọlọ́run táwọn àbúrò ti tẹ́lá nẹ́bí sọ́lọ́ bá wà ní òṣèlá nínú táwọn mẹ́rin gbà ẹgbà bá àdúyá rẹ̀ wọ́n gbé ìlọ́wọ́ àdúyá fún ọgbà àrí òṣèlá bí i náà máa lọ àdúyá nínú náà ní. ṣé kí wọ́n fi ní ìtura ilé ẹ̀sìn ẹ̀sọ́ ìmọ̀wá àwọn àpapọ̀ àwọn ti hà bàbá àdájọ́ ìyá adájọ́ ìbọ̀rí nìkan alẹ́ ìṣẹ̀lá tó àdúrà ti fi ọmọ ọba fẹ́ràn àdájú kò túmọ̀ sí pé yóò wà fún àbá àti ààrẹ tuntun bá ti fi kẹta nìjẹ́nà. Adébí fún ara ẹ̀rú sọ sóòrò wọ wà ní ìwọ̀sán náà. Tí ò bá ń wí tí wọn ò ní fọ́jọ ẹni kò tẹ́ tó máa sọ́rọ̀ yẹn. Náà ti ti fi wà olóhùn yọ òun bẹ́ẹ̀ náà pé kó wọ́n sọ àforíjì fún yọ̀ ọlọ́run ọba ọ̀gá àti òun.

ẹwà àpapẹ̀jì islam wọn ni àwọn ẹgbẹ́ lórí ogun ni ẹwà alẹ́ ìjàmà lọ ní ẹwà ti lọ pẹ̀lú yẹn ẹ̀rẹ̀ fónìlà tuntun bọ́lọ̀ wọn ìlú jẹ́ pé kí wọn náà ìṣòro ayé rẹ tó bá lóòrùn sí islam ma wà kó ní islam bí ilé ti pẹ̀lẹ̀ ní tásọ́mà àti ìrẹ̀lọ́rùn yẹn àtàwọn ẹgbẹ́ ìṣòro kó ní islam tó bọ́ sí rẹ̀ sí ẹ̀rẹ̀ fónìlà tuntun bọ́lọ̀ wọn ó dà wá mùsùlùmí gan ọ̀kan wá wàhálà ní òǹkà wa ẹ̀mí ara rẹ̀ ló ń bàjẹ́ ìsẹ̀mí tó wa ìgbé lọ́nà ìyá máa tó bá dénú sáré nígbà tó bá bá ó máa rántí pé tẹ̀sí ọmọ tí wàá tó wà láyé tó ta tó gbà. bá ń lo yìí láti fi fún àwọn ọkọ̀ abáṣe ọdún nínú ogun wood wọ́n ni ogun yẹn lè àìmọ́ ìyá àwọn obìnrin náà ló bá lọ wọ́n wá bẹ̀rẹ̀ sí ní pariwo atipa mọ́mọ́ o atipa mọ́mọ́ atipa wọ́n ti àníbi léde gan lójú ogun yẹn bóyá wọ́n ti dá kú sílẹ̀ ní àbíríkà káwọn nítorí wọ́n rògbò ìlú wọn ká wọ́n ní káwọn sọ̀rọ̀ ẹ báyìí làwọn pàápàá àwọn tí wà láyé ìrọ̀rùn gbogbo wa náà lẹ́yà mọ̀pá wọ́n bẹ̀rẹ̀ ìjà padà ní ẹ káwọn òbí tẹ̀sẹ̀ wá tó ń pè ní ogun yẹn padà. tó àtàkì òsì láyé wọ́n dé ìwé ní ìsìnwá yìí náà wà ní gbogbo àwọn nǹkan tó fi ń lẹ̀ kò parẹ́ súnà nínú ọ̀rọ̀ sísọ jẹ́ kó mọ̀ fún tẹ̀lé àlẹ́bí sọ̀rọ̀ mọ́ àlèwòsílá nínú ìmúra jẹ́ kó mọ̀ mọ̀ fún kọ́sì àlẹ́bí sọ̀rọ̀ mọ́ àlèwòsílá nínú ìwà rẹ̀ náà pẹ̀lú àwọn èèyàn bẹ́ẹ̀ náà ni nínú ìjọsìn nínú ìgbàgbọ́ jẹ́ kó mọ̀ rí wípé ó tẹ̀lé àlẹ́bí ní tẹ̀lé sí òdodo sọ̀rọ̀ mọ́ àlèwòsílá. Sọ̀rọ̀ mọ́ àlèwòsílá abẹ́rẹ́ wọ́n náà bí náà nà rẹ̀ nìkan bí ó àwọlẹ̀ àti tí ìbá tilẹ̀ ó ó ní aláìní ara rẹ̀ ló ń ṣe ara rẹ̀. ọlọ́ọ̀bá wa ní ọ̀yá ti di lọ́wọ́ ṣàkìlẹ̀ ọlọ́ọ̀bá ó pa àwọn tó orí yóò san wọn lẹ́sàn-án. níbi ìwọ ọ̀yá mi jẹ́ni tí ó mú orí owó ní tọ́lọ́mọba ti fún wa jù olùkókòrò àwọn mùsùlùmí. káwá mọ̀ dúpẹ́ lórí orí ẹ̀dá alhamdulilá alàmì ìmọ̀lùmílá ìyẹn nípa lórí. bákan náà orin ayétọ́lọ́ bá tún ti mú ẹ náà nítẹ̀lọ́rùn pẹ̀lú ẹ̀. òdìdí lọ́ba lọ́ba kò sí mo bí sí ọ̀rọ̀ náà bá dá wa mọ́ wípé kájọ lówó bákan náà àbí kájọ dípò bákan náà ó ti tàbíga fáwọn kan ju àwọn apá mi lọ. nítorí wọ́n ti sọ wọ́n sí jẹ́ kó tẹ̀ ọlọ́run wà múlẹ̀ ọlọ́run bá fún mi láì ṣẹ̀fà ńlá àgbẹ̀dà náà fún tẹ́ ẹ bá gbẹ́ni tí ó máa dúpẹ́ oore á àwọn náà á máa tàbí fún ẹ̀ fún yín. wọ́n láyé ká bá dùn ẹ bá wá yá láì múlẹ̀ ìnà àdágbé látẹ̀lé ẹ lọ́nà pé ọlọ́run wà náà ìyá rẹ̀ dé tó lè fi jẹyìn rà. Iná yà ní ọlọ́run mọ́ yà fún àlùlọ́ ọ̀gbìn àdágbé fún ìṣàkáyé fún wa àmọ́ tún tí ọlọ́wọ́ bá ń bèèrè lórí ẹ̀jẹ̀ yíyà tẹ bá ń wọlé tẹ bá sì jẹ́ ẹni tí wọ́n ń dúpẹ́ ẹ̀tẹ́ nígbàgbọ́ lódodo àwọn ilé yìí áyà tó yẹ kó jọ fún ìlú àti ìdìyẹ bẹ́ẹ̀ náà ni tẹ́ẹ̀tì èèyàn bá fi ọdún orí wọ́n yà láìmọ̀ orí ìwọ̀nba tó bá ti fún ẹ áfíríkè díẹ̀ ní ànábì sọ̀rọ̀ mọ́ wà ní wọ̀sán lábìrin mọ́lá ìyá kóró náà láyà tó wọn ẹni tí ò bá lè dúpẹ́ orí múnìà kò ní lè dúpẹ́ orí bọ́lá máa tó fún wọn wọ́n máa láyà tó kọ̀ nílá fàlà yà tó ẹ̀sìn rà pé ẹni tí ò bá lè dúpẹ́ fún nǹkan kékeré náà wàá tètè báyìí wọ́n bá tó orí lánàá fún ọ ojúmọ́lé pé aláìmọ́lé ọlọ́run bá lọ́wọ́ fẹ́ràn àwọn aláìmọ́lé àwọn tó mọ́lé lọ́wọ́ náà bá fẹ́ràn àwọn ọlọ́run إلا بإذن الله كتابا معجلا ọlọ́run yẹn lọ mọ ọ ibi ẹ̀mí kan òwe fúnfún rẹ̀ láì má iye ọ̀dọ̀ náà bẹ̀. ẹni pé òye kúrò láyé ayáwó ní ọ̀dọ̀ náà ìjọ tó kú àsìkò tó kú ibi tó kú sí ìdí ọ̀dọ̀ sábà fi ikú rẹ̀ aláàfin kátàrà rẹ̀. wọ́n dá ara rẹ̀ láàmú ẹlòmíì fún ara rẹ̀ ó ti bá yé ara rẹ̀ jẹ́ because of death ọlọ́run ló ti kádàrà kú àti àgbègbè wà yẹn lóbìnrin kìtàbẹ̀ àti ti kúrò ọmọ yàn fún yín wọ́n á tẹ́lẹ̀ àti ti wà ti kò fẹ́ fún yẹn kó dàkẹ́ fẹ́ràn rẹ̀ tó kò gbọdọ̀ fún yóò kú ó ẹgbẹ́ wọn wọn wá yà yín náà a lè fún ààbò ayé àyíkọ́ àbẹ́rùn káàmọ́ nílé ayé nílé ayé nílé ayé ilé ìtọ́jà àdìmẹ́kì náà yí káwọn ilé kó àdìbẹ́ wọ ọgbà àdìjẹ́ náà ọlọ́run ẹni tó wá sì ti dá àdìjẹ́ náà ẹ̀ áàpù torí wọ́n kàn mẹ́rin ti àṣà àfìwé àáfà àwọn tó bá borí àáfà wọn ní ẹ̀sán. Tí wọ́n mọ̀ yá mi jẹ́ni tó borí kò sí ẹni tí ó máa fẹ́ fún ọjọ́ bí àti àmọ̀ nínú iṣẹ́ ọ̀ kò sí pé ìgbàgbọ́ rẹ̀ lójú tó dáadáa kò sí jìnnà sẹ́bọ̀ jìnnà sí àdáadáa rẹ̀ wá sí ẹni tí ó máa fẹ́ sí òṣìṣẹ́ àdúgbò ti yẹ ọ̀rọ̀ tó dá ni ojú ọmọ jáde lẹ́nu tó wọn là fi má jẹ́ kí ọ̀rọ̀ burúkú máa tẹnu rẹ lọ́sọ̀dọ̀ màlàkejì rẹ ìwà tó dáa ipò tó máa jáde látọ̀dọ̀ rẹ lọ́sọ̀dọ̀ màlàkejì rẹ má jẹ́ kí wà tí ó dáa tó máa tọ́ sọ́dọ̀ màlàkejì rẹ. wọ́n wà lóṣù tó kọ̀ àwọn kan àyàn bíi ìjàkà tó bá mọ̀ pé kò wọ́ bí áàdì ìyànjú ojoojúmọ́ yìí àwọn tẹ́sí ẹ̀fín wà bẹ́ẹ̀dá ni wá wè ní sáàgbà ẹ̀ gba ọlọ́yà nígbà tó bá sí ní àwọn tọ́lọ̀ bá lọ da àwẹ̀ fún fún náà ní káwọn ti tààrà tààrà kó gbọ́ àti aláwẹ̀ tó bóyá wọn àwọn tútù tó ti bóyá èso ni tó ti bóyá náà ni dáná rẹ̀ tí wọ́n bá orí èèyàn kan ní èèyàn méjì èèyàn márùn-ún èèyàn mẹ́wàá tí ó tún lọ́jọ́ ọ̀run gbogbo àwọn tẹ́ tí máa papọ̀ nínú tẹ́rẹ olóore rẹ̀ nìyẹn bẹ́ẹ̀ náà ni kò máa tẹ̀lé súnà àti ìwà àmà sọ̀rọ̀ ọmọ wa ní ọ̀sẹ̀lá bákan náà okùn ẹbí tó gbọ́dọ̀ tọwọ́ rẹ̀ já okùn ẹbí tó bá ti ń já látọwọ́ rẹ̀ ìfẹ́ ọlọ́run á lọ́mọ jìnnà gbogbo ẹni tó bá fi wípé okùn ẹbí lọ tó ní pọ̀ ẹ̀ gbọ́dọ̀ dà ó dà bó ti kékeré ní báyìí ó máa fojú tètè ẹkọ tètè gẹ́gẹ́ bí ẹbí kan náà ó yẹ bí bàbá rẹ ó yẹ bí ìyá rẹ bẹ́ẹ̀ náà ni ẹbí ẹ̀yin obìnrin ẹbí lọ́kọ̀ ọ̀kan náà ẹbí tọ́jú ẹbí bóyá ẹ̀ bá yín rẹ o àbẹ́ ẹ̀ bá yín rẹ ẹbí tọ́jú yín ẹ̀ bá ti dáadáa síra yín ẹ̀ bá kú sẹ́nu ẹ̀ ẹ̀sìn dáná tó lọ sí àtìyámọ̀. Àwọn ọmọ tó kù gbọdọ̀ fún ara wọn lọ́tàá. Tọ́ba fún ara wọn tó ń lọ bákan náà fún ọgbẹ́ ti kọ́ sí wọn sí ara wọn. Ẹ̀sìn já fún ẹ̀sìn ẹ̀rẹ̀ ní àná ọlọ́run láyé kábọ̀ wọn tó lọ Ọ̀rẹ́ kò gbọdọ̀ máa kọ́ ẹ̀gbọ́n àtàbúrò sí ara wọn. Wọ́n fẹ́ ìmọ̀ ọ̀gbọ̀n ara Ẹ̀gbọ́n àtàbúrò fún ẹ̀sìn ògbọ́dọ̀ jẹ́ ọkọ̀ ẹbí òjẹ́kọ́kọ́ lọ́tọ́jú àbára ìyá rẹ̀ ọkọ̀ náà ògbọ́dọ̀ jẹ́ kí àwọn rẹ̀ ló sá ọkọ̀ ẹbí gbogbo ọ̀nà tó bá ti fẹ́ fi tó pọ̀ ló máa fi sọ ẹbí ìyàwó rẹ̀ náà pọ̀ ẹbí ọmọ àdébí ìyàwó náà ẹ̀yìn náà tó ti tẹ̀lé ìjọ pàdé gbọ́dọ̀ fẹ́ ọkọ̀ yẹn ẹ ti já ẹ̀ sí lájá ọ̀rọ̀ èyí ó sì lọ́jọ́ ní àtìyámà inú ọdẹ́ àwọn agbéwà ìjẹ́nà ó náà ni ara ní sára lé aládùúgbò sára àdúgbò ní gọ́lẹ́nẹ̀ nígbà ọ̀rẹ́ tẹjọ́ pé wẹ́ẹ̀sì ààrẹ ọjọ́wọ́ rẹ ara rẹ̀ ìjà ó lọ kí orí tó bá ní ìwọ náà fọ́ ìjọ kékeré pàtó aṣáwá ẹgbẹ́ kò sí ìjọba wọn bá tó wọn náà ní àwọn ìgbésẹ̀ nínú òṣèlú púpọ̀ wẹ́ẹ̀sì àjọ pé ẹ̀yìn náà ìgbélé ìgbó ọ̀nà gbélé gbọ́dọ̀ mọ́ sọ ara ní èrè àwọn àdúgbò rẹ̀ láì dáa ìtí ó bá wà láàrin tí ó dáhùn lọ bá kẹ́ kó sàrà ní ẹ̀mọ́ tí a ní padà tí ó bá lè yí padà ìwọ lọ́rọ̀ àwọn gbọ́dọ̀ àwọn ọba nù kò gbọ́dọ̀ mú lọ́ta kó bá wọn tí ó lóore nù bẹ́ẹ̀ náà ní kí ló mọ kàkùránì nínú rọmọdọ́n ta wà yìí kàkùránì dáadáa kàá dáadáa tí sàárà ó lè ráta bínú pé tí wọ́n náà ti máa ń rẹ́ ọkọ̀ kan bóyá ní sáàtì ló wà bẹ́ẹ̀ ìwọ́n ti ní láti aláwẹ̀ sáàtì nìyẹn tó iṣẹ́ olóore tí ẹ̀mí bá wà lùdẹ́ náà pọ̀ iṣẹ́ iná àti dárúkọ sí ẹ̀ náà fún alẹ́ kan àti gbogbo ilé ìta pẹ̀lú ọkọ̀ títì rẹ̀ òun náà ní kí ìgbé ìrọ̀ náà kó máa tẹ́lọ olùgbé inú bá wọn sòrò àbí òkírun òjò wà tó dáa táwọn èèyàn òjẹ̀bí òláàmú àwọn èèyàn òòrè ní àánú náà gbà lọ́dọ̀ náà inú ná inú ìyàgbẹ́ ní ọba ara rẹ̀ abẹ́lẹ́ ọba wa ilé ìgbà gbọ́dọ̀ tó tí ó ti wá láǹfààní dáadáa láyé ní àtúntò ìgbà ìyáàmà mọ̀hánà ẹlọ́wọ́ ní àbí ṣẹ́jọ́ ní ilé ara ìlà áńtà áńtà tí ó ka wà á tún lè yẹ àtàlámù alẹ́kùn wàhánà ẹlọ́wọ́ ní àbí ọba ọ̀ka tó wù.